له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀rin ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbà Ṣàmùsídíìnì Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákin àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀mọ́ bá wa ká lọ الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run. Subhanahu wa ta'ala khaliqul alamin kábíyèsí ọlọ́run ọba náà ọba tó dá gbogbo àgbá ńlá ayé. subhanahu wa ta'ala khaliqul alamin. ọba tó làkóso ayé àtọ̀run ní kápá tí ò sẹ́ni kankan tó falẹ̀ lọ́wọ́ náà ló di nǹkan rẹ̀ mọ́. wala sharika lahu fil mulki wal karami. kò sẹ́ni kan tó jọ kò sẹ́ni kan tá a lè fi wé kò sẹ́ni tó ń lo ọlá ọlá tọ́lọ́run والكرم ọba tó lọ látàkúnlé tí ò ṣàǹgbà kankan tí ò tí تبارك الله ذو الأوصاف كاملة kábíyèsí ọlọ́run ọba tó ní àwọn òròyìn tó pé pérépéré. تبارك الله. Allahu akbar. ذو الأوصاف كاملة. àdúpẹ́ tààrẹ́ ni sìn ọba tó dá wa yìí náà ni. ذو الأوصاف كاملة. olóòní gbogbo òròyìn tí ò lábàwọ̀n nínú. والوكيل لدى الأعراب والعجم. ọba tó tó pè ibi tó tó pè lọ́hùn ó là wá ń sìn lórílẹ̀-èdè wa ń bí. ó náà lọ mọ̀ nílẹ̀ lárúbáwá lọ́lọ́hùn ó náà lọ mọ̀ láwọn ìlú òyìnbó gbogbo àwọn ìlú kàkàkiri ayé ẹnìkan ṣoṣo tó kárí ayé náà lọ́lọ́hùn tẹ́kì fi haqiqatahu. Àwọn tí ẹ̀wà wá títí àárín ni. Lásìnà nàrọ̀ sífàtà tẹ́kì fi haqiqatahu. Àrírò yìí kan eléyìí tó kájú pé kí àwọn òròfò ń fẹ́ ròyìn ọlọ́run tán, ọba kan ṣoṣo tó kájú gbogbo nǹkan náà lọ́lọ́run. Bá a pín ìjọ́ lọ́wọ́ ọba rẹ̀ ò nìkan ṣó ló dáa ni. Ìwọ náà ṣàmọ̀ pé àwọn kan àtijọ́ lu ayé yìí rí, àwọn kan gbọ́ròyìn sọ pé àwọn olùlọ yìí ni wọ́n sí má ìbọ́lọ́wọ́ ọba nìkan ni gbogbo wa ń dáyé tà ń bá ròyìn rẹ̀ bá tún bá ìròyìn rẹ̀ bá tún máa fi ròyìn rẹ̀ ẹ̀lẹ́sà yìí lọ. wálé kan bí ìmọ̀ kàtàlẹ́ bá fi ìbílà ọ̀dà mi. kábíyèsí ọlọ́run ọba náà. kò lè nàró àhádì. tún gbọ́ jẹ́ nínú ròyìn ọlọ́run ká tó wọnú wá sí lónìí. kò lè nàró àhádọ́. ìtọ́ ń gbọ́ iná wá sí náà ni. kò lè nàró fọmàdù. alọ́lọ́run tá à ń sọ yìí kò lè ìnáwó àhádì. kò lè nàró ahadun. ìwọ náà bó ṣe gbọ́ sọ fẹ́ lómi pé kan ṣoṣo lọ́lọ́run. ìnáwó ahadun. bí wọn náà dẹ̀ ṣe gbọ́ náà náà dìímú bẹ́ẹ̀ pé kan ṣoṣo lọ́lọ́run. ìnáwó sọmadù. jẹ́ káyé mọ̀ fọ́ bá àdìronú kan lọ́lọ́run gbogbo ayé ló ń ronú rẹ̀. wà á máa lọ kú fọwọ́ kí lójú di wà ní kàwá mi. àwa wá ti àárẹ̀ ẹni tó lè tọrẹ bí ọlọ́run wò sí. ṣé wọn náà mọ̀ pẹ́ni tí ò tiẹ̀ ṣẹ́ tọrọ lọ́dọ̀ ẹ o fún ámbìlẹ̀ ẹni tó ṣe wá wà àwọn tó ń ṣe ọlọ́run tó lórí ilẹ̀ ayé bọ́lọ́run ṣe ń fún ọ lórí ọ̀fẹ́ kẹfẹ́rẹ́ ti jìlá ọ̀rọ̀ ti gbàtẹ́gùn ọlọ́run sára. wọ́n títí ààrẹ ni tó tó ní talọ́rẹ̀ àfọlọ́run. wọ́n á lẹ̀ hu kúkú ذي الجود والكرم torípé tó wà lọ́wọ́ ti ẹ pàápàá tó fẹ́ fún yàn ẹ̀rú tó ń bẹ̀ẹ́ pé kọ́lá ẹ má dínkù àyẹ́ ń jáko tó sọ rẹ ṣùgbọ́n lọ́wọ́ ọba lọ́ba tí nǹkan ọ̀dọ́ rẹ̀ ò tán láéláé. àlọ́ tó bọ̀ fìlì wa náà lẹ́yìn ilé yẹ tọrọ alékún ọlá rẹ̀ fún anábà muhammad sallallahu alaihi wasallama an bẹ ọlọ́wọ̀n ọba nínú àánú rẹ̀ kó bá ṣàlékún yọnu rẹ̀ fún àwọn sàhábà àwọn ẹni ẹ̀ṣà àwọn tí ọlọ́wọ̀n ọba fi ṣe fún lọ́wọ́ fún iṣẹ́ dáwà tó gbélé àwọn ànábì ọlọ́wọ̀n ọba lọ́wọ́ láwọn sàhábà àwọn eléyìí ẹni àwa kó wọn tí wọ́n pé ẹ̀yẹn máa fowó ìránṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ gbogbo àwọn tọ́lọ́run ọba ṣe ní àwọn àrólé àwọn ànábì ọlọ́run olẹ́ni tó gbéṣẹ́ ọlọ́run dání àwọn tọ́lọ́run wá ṣe láàrólé àwọn sàhábà òun náà àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn ọ̀rọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn tí ọlọ́run ní kí wọ́n gbéṣẹ́ ọlọ́run dání tí wọ́n wá ń fàtìkò wọn máṣe láṣe dànù fún wa o wà ní àníyàn tó má torí pé lórí rẹ̀ ní kéèyàn ṣe nítorí tọ́lọ́hun tọkàn bá ti má kí n ti torí tọ́lọ́hun mo ṣe ń náwó yìí torí tọ́lọ́hun mo ṣe ń ná ìmọ̀ yìí ìyẹn là ń pè ní ikhlas ìgbà náà nìyẹn máa tó gbalada kódà àwẹ̀ tá à ń gbà yín náà pàápàá ọlọ́ndì ìjẹ́ká bè sọ fún wa ni ìtìmọ̀ sọ́mọ̀ ramadana ìmánan wàhásísábà ẹ bá gbà rẹ̀ tó gbà ń tìtorí pé ọlọ́run ní kí n gbà á ìmánan wàhásísábà tó tún wá gbà lẹ́ni tí ó kan pé òun fẹ́ rí ládá látọ̀dọ̀ ọlọ́run. gòkèrò ìlàwó máa tápọ̀ dáná ní tàbí. anábìíní gbogbo ohun tó ti ṣẹ̀ sẹ́yìn lẹ́sẹ̀ ọlọ́run àforí rẹ̀ jí torí ìdí èyí àníyàn wa ọlọ́run jọ jẹ́ ó mọ́ ò kò dẹ̀ gbá ní ìbádà fún wa. Akíra wa káàbọ̀ sórí ètò ètò yìí pé òdodo lẹ́ẹ̀kan sí. Ibi tí a tún ń gbà lónìí, gẹ́gẹ́ bá a ṣe ti mọ̀ pé a ti bẹ̀rẹ̀ àwẹ̀ náà nìyí, ó ti bẹ̀rẹ̀ sí lọ, a ti ń ka ení èjì. Ení náà ló máa di méjì náà nìyẹn, kì ń pẹ́ tán. Kó tó ṣe díẹ̀ sí nìsí, a máa ti dájì bó ṣe rí náà rèé, kọ̀lọ̀kójọ, oríire inú oṣù yìí, ọlọ́jẹ́ kí oníkálukú wá rí ṣe o. Ah, májá kábàámọ̀ pé ah, àwọn ẹ̀yẹn dẹ̀wà ó dẹ̀wà lọ ìfà ìsàdánù àmásíwúrẹ̀ ìsàdánù fún wa o. a ní pé ká bẹ̀rẹ̀ láti ibi tí ọlọ́run bá ti bẹ̀rẹ̀ rẹ̀ fún ànábì ọlọ́run bẹ́ẹ̀ náà ní ká tún ṣe bẹ̀rẹ̀ rẹ̀ lọ́dún yìí alayhi salatu wassalam níbi tó ní ṣe pẹ̀lú usuluddin àwọn tó jẹ́ fundamental issue nínú ẹ̀sìn wa wa mùsùlùmí àwọn ọ̀rọ̀ alámọ̀rin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn wa ntọ́nà torí ẹ̀dá wa sáyé ìpìlẹ̀ bá a ṣe gbọ́dọ̀ mọ ń ta wá ṣe ń bí kátó máa wá júwe ń ta wá ṣe ń bí fún wa nínú ilé ayé tá a wà yìí ká kọ́kọ́ júwe ta lẹni tó dá wa sí bí tá ti mọ ọlọ́run àti mọ tó ní ká wá ṣe òní ní wa lára kò ní rújú kò ní dàrú ìgbà tá bẹ̀rẹ̀ sí ṣe ń tẹ́ni tá a mọ̀ tí ń ṣe ọlọ́run ọba yìí tá ti bẹ̀rẹ̀ sí ṣe ń tó ní ká ṣe á jẹ́ ká lè ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ kò dẹ̀ tún ní jẹ́ máa wá ìwọ̀ tún wó sí ìrúpé tí yàn bá ti mọ pàtàkì ẹni tó rán ni níṣẹ́ èyàn lè láǹfààní àti káràmásì kìṣẹ́ tó rán ni èyàn dẹ̀ ní fiṣẹ́ rẹ̀ falẹ̀ torí ẹ̀ náà ló fà á tó jẹ́ pé iṣẹ́ tọ́lọ̀ bá gbélé wa lọ́wọ́ tá a fi wà ń bí náà ní kó ní káwá sí lọ́hùn káwá ṣèjọsìn lórí ilẹ̀ ó dẹ̀ jẹ́ àmọ̀ fáwa la ní o torí ẹlòmí àni ẹ ń bọ́lọ̀ ń pariwo báyìí ṣé sẹ́ẹ̀bà tẹ̀ fi kírun ọ̀pápá bí a ní sọ́mọ̀gùn tẹ̀ ní dàrú rárá àwa la ní ó kàn pa wá láṣẹ pé ká ṣe ni ẹ̀dàbí ìgbà táwọn sọ páwọn tíṣà ń pariwo nílé ẹ̀kọ́ fọmọléèwé àkàwé ní ọ ọlọ́run bá jù bẹ́ẹ̀ lọ o kàwé ẹ o ṣègbà ṣàwó sọ́ńdàmú tí wọ́n ẹ̀hẹ́n torí pé gbogbo wàhálà tí wọ́n ń ṣe yẹn ọmọ tó bá fèèlì wà fẹ́ ti sáláàdì tíṣà o kò wà fẹ́ ti sáláàdì ẹ̀kọ́ mọ́ fèèlì òun á gbowó oṣù rẹ̀ ṣùgbọ́n torí ọmọ yẹn ni wàhálà yẹn ọba tó ní káwa náà jọ́sìn fóun táwa náà fi ń pariwo pé ẹ̀sìn lọ́hùn àìsílọ́hun ti ẹ kò dí sílọ́hun ti wa lọ́wọ́ àwa ti ń ṣe tiwa ṣùgbọ́n à ń bẹ̀ kí wọ́n náà ṣe kábàlẹ̀jọ sórí rẹ̀ yí papọ̀ ń jọ̀gbẹ́dà rẹ̀ kí á mọ̀ ń gbà tí gbogbo abájọ ń jèrè kọlọ̀ jẹ́ kí màá ti ẹjọ́ jèrè ń jọ náà a fẹ́ ṣàlàyé fún wa a fẹ́ máa mú àwọn ẹ̀rí wa láti náà alukur'an àwọn tó ní ṣe pẹ̀lú talọ́lọ́wọ̀n ọba wa kí dẹ̀ ni tó ní ká wá ṣe ń bí ẹ já wọnú Suratul Anbiya yìí ká mú àwọn ayàdé mélòó kan bẹ̀ ká tó tẹ̀lé ara wọn káfílẹ̀ yìí ju ọba tó dá ìní àti ẹ káfí ju rẹ̀. ọ̀làhó máa ń fi sámá wá sí wàlárùbí wà máa ní ìdáwó láyé ṣàkíbìrú náà ní ìbá àtàtìhìn. ولا يستحسرون ọlọ́run bá ń ṣẹlẹ̀ fún wa láàyè nínú suratul anbiya yìí ayà ilẹ̀ kọkàndínlógún verse nineteen ìtumọ̀ rẹ̀ walahu man fi samawati wal ard. ọlọ́run lọ́wọ́ ni gbogbo ti ń bẹ nínú sánmà àti gbogbo ilẹ̀ tẹ́ rò pé lágbájá ló ní yẹn òun kọ́ ló ní òun kàn wáyé wá ṣe wàhálà ló fi kọ́ nǹkan sórí ilẹ̀ rẹ pẹ́tẹ́. ọ̀dàwó máa ń fi sánmà wá ìwà láwọn. a máa tún rò yẹn lómi wá ní kò sí stéètì tí ò ní ilẹ̀ sí kò sí stéètì tí ò ní nǹkan tó kọ́ síbẹ̀ sí oríṣiríṣi ibi ló ní ilé iṣẹ́ sí ó ń bọ́ lọ́wọ́ ọba ó ń bọ́ lọ́wọ́ ọba design orí ilẹ̀ ọlọ́run. wàlàwó máa ń fi sánmà wá ìwà láwọn. لا يستكبرون عن عبادته ولا يستحسرون fún àwọn òyìnbó tí wọ́n rìn nínú sánmà tí wọ́n se pléènì tí wọ́n rìn káàkiri gbogbo ojú òfurufú ọlọ́run ọba ta ló tí wọ́n ti kì

táwọn ń ṣèjọsìn fọ́lọ́hun àwọn màlẹ́kà ọlọ́run ọba yìí ìjọsìn fọ́lọ́hun ọba tí wọ́n kì í rẹ̀ wọ́n kì í sún wọn. láyé sẹ́kìrò náà ní ìbádájì yìí. àwọn máa ń sin náà lóòrèkóòrè ni lànàbí sọ́lọ̀ àwọn màlẹ́kà 70,000 wọ́n rọ kíríkàlẹ̀ ara ṣe ọlọ́run wọ́n ṣe tọ̀wáàfù bá ṣe ṣe tọ̀wáàfù ní kàábà ní maka yẹn àwọn 70,000 màlẹ́kà ọlọ́run wọ́n ṣe tọ̀wáàfù alkaaba arṣe rahman alára ṣe ọlọ́run táwọn 70,000 yẹn bá ti ṣe ń jọ kan wọ́n tó padà wá mọ́ ń jọ yẹn àwọn another set ló tún máa ló fi máa mọ̀ lára táwọn afá máa fi ń ṣàlàyé rẹ̀ pé àwọn màlẹ́kà ọlọ́run wọ́n pọ̀ ló ń kà ju àwọn èèyàn lọ nínú àwọn ẹ̀rí rẹ̀ gbogbo àwọn eléyìí látòkè délẹ̀ gbogbo wọn wọ́n ṣèjọsìn fọ́lọ́run la yastakbiruna an ibadatihi wala yastahsirun wala yastahsirun kì í dẹ̀ rẹ̀ wọn ìwọ tàràwí tó ń kí ó mọ́ ìgbà tó fi jókòó lánàá ó mọ́ ìgbà tó fi jáde tó lóò ti yasó tó lọ́ndágbọ́n tán lọ́wọ́ láti òjáde àwọn màlẹ́kà ọlọ́run kì í àwọn

ìsàkìbàrú. Táwọn bá ń ṣègbéraga lọ́dọ̀ títí wọn. Fáìlì ìsàkìbàrú. Táwọn èèyàn tẹ́yìn sọ pé kán wá mọ ọlọ́run kán wá sin lọ́run tó bá kọ̀ tó bá dáhùn. Fáìlì ìsàkìbàrú. Tó bá takú tó bá ní ń tọ́lọ ń dáná àwọn fẹ́ máa. Wàlẹ́bí iná ìdá ọ̀bíkà yóò ṣàbẹ̀rù náà lẹ́hùn náà. Ọlọ́run ìrà ànábì sọ fún wọn ọlọ́run tí ìṣàmàlẹ́ Wọ́n fẹ́ mọ̀ risk opportunity tó ní o. Ọlọ́run náà ilé yẹn sin ọlọ́run lọ́sàn-án. Wọ́n ṣàfọ̀mọ́ ọlọ́run lóru. Wọ́n ṣàfọ̀mọ́ ọlọ́run lọ́sàn-án. Wọ́n hùn mọ́ á sí àmú. Àílé kẹ̀rẹ̀ ta ta تالنتون فريق عليه فتالنتون فريق كريك على وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحصرون àlàyé kan rèé nínú ayà eléyìí tọ́lọ̀ fi jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé òun ọlọ́run lọ́lọ́run. ìsọ́bìrún alẹ́ ìlàwà náà wọ̀lá ẹ̀fọ́dúgbò. ọlọ́run ní àwọn màlẹ́kà tó ń dá yìí iṣẹ́ tó ń gbélé wọn lọ́wọ́ ni pé wọ́n ṣàfọ̀mọ́ ọlọ́run lọ́sàn-án wọ́n ṣàfọ̀mọ́ ọlọ́run bá lóru. bọ́lá ìyàfùtùgbò. kò dẹ̀rẹ̀ wọn kò sún wọn wọn jáwọ́ ńgbà kankan. wọn ìgbà kan má ṣe ó wá wà bẹ́ẹ̀ náà nínú ẹ̀dá ọlọ́run lẹ́ni tó mọ̀ pé tọ́lọ́run ló wá fayé òun ṣe kò sí kankan tó ń lè máa ṣe nínú ayé àbí kó kírun kò sí tó ń lè máa ṣe lóru àbí kó ń ọlọ́run gbogbo gbogbo àwọn ṣé wọ́n náà mọ́lọ́run tó dá ẹ alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa 'ala junubihim ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار tó dìgbà tá wá bá àyà eléyìí ká kọ́kọ́ ṣàlàyé nínú tó ń rú àwọn èèyàn lójú àwọn èèyàn wọ́n lè máa sì béèrè pé ọlọ́run wo lẹ̀ ń sọ gan-an náà tá lọ́lọ́run ọba náà àwọn tànú náà béèrè lọ́wọ́ àwọn ànábì ọlọ́run ọwọ́ bá náàbí ìjọ kan sífìlànà rọ́bàkà ní ẹ̀rọ òjíṣẹ́ ọlọ́run sífìlànà rọ́bàkà án sífìlànà rọ́bàkà ròyìn ọlọ́run bá rẹ fún wa mọ̀lẹ́bí wo ni mọ̀lẹ́bí ọlọ́run bẹ gbogbo alálẹ́bẹ̀lá níran àwọn àwọn mọ̀ṣẹ̀rẹ̀kú ń tàná ọkùnrin àwọn ohun tó ń dùn wá náà nípa ẹni tí ń sin tọ́lọ ń dá lónìí ni pé ẹ̀yin ò béèrè béèrè ìjà lẹ́yìn jà káàkiri èébú lẹ́yìn bú àwọn tàná yẹn máa ń béèrè lọ́wọ́ àwọn ọ̀nàbí ọlọ́run ẹnà béèrè ẹnà béèrè béèrè ká ṣàlàyé fún yín. olùwà lọ́wọ́ àhàdì. gbogbo ìtẹ̀yìn lọ ń ṣe tẹ̀ ń ṣe pàdé tẹ̀ ń plan oríṣiríṣi bíi kí wọ́n wá ìfò mùsùlùmí kúrò lórí ilẹ̀ yẹn ìyẹn ò lè pè yín. olùwà àhàdì. àwọn tàná wá béèrè ní pété ṣùlọ lọ́wọ́n. Allahu Samad. Ọba ọba aṣọ ni ọba àjírònú kan ni ọ. Lam yalid wa lam yulad. Ọlọ́lá ànábì tún sọ fún ọpọ́ ọlọ́run tí wọ́n náà fẹ́ mọ̀ yẹn lam yalid ọlọ́run yóò bí mọ́ wọ́làm yóò ládé tó sọ fún wọn pé wọ́làm yóò ládé wọ́n bí ọlọ́run ọba ò kò lẹ́kùn kò náà kò fún wọn àhádì lẹ sọ fún wọn pé ọlọ́run tí wọ́n náà wọ́n fẹ́ mọ̀ pé ọlọ́run wo ló ń pè wá pé káwá kírun fún káwá gbààwẹ̀ fún yìí sọ fún ọpọ òun ọba sẹ pé kò sẹ́nìkan tó jọ. àmì sẹ́kọ̀ọ́ ayágúnmọ́lọ̀. àwọn ẹlòmíín tún rò pé ah, kúlù aláwòyá máa ń kà fókù ni àwọn àfáà dẹ̀ ẹ́ ni. áyà òkú kọ́ ìròyìn ọlọ́run ló wà nú ẹ ọlọ́run kí ọlọ́run jẹ́ òníwọ́ náà gbọ́nu tá sọ yìí ìròyìn ọlọ́run ni látòkè délẹ̀ àǹdìsílẹ̀ ọgọ́lọ́ aláàmẹ́ta fáwọn òkú wa <laughs> rárá rárá rárá ẹ àfà ẹ gẹ kò dá kó yẹ pé àwọn ọmọ wa tí wọ́n bọ̀ ẹlòmí inú ọgbọ̀n wá pa jùlọ ọ̀nà tí ń pa tí ń pè ní kí àwọn bàbá wa àwọn bàbá wa fà wá inú tẹ̀ náà wá dùn àpọ́lé la ń ṣe fúnra wa má wá torí ẹ̀jẹ̀ kíkí ní ẹ̀bù ẹ̀ lójú tó fi wá ní fi pàlàpàlà lẹ̀ kúrò bí pọ̀ṣọpọ̀ṣọ yé ka kúrò aláwọ̀ kù mọ́. àmì ìtàkọ̀dù àlìhàtà mìnàlẹ̀ àrídì ọmọyàn ṣe ó. ẹlòmíín ni mo ti gbọ́ yẹn iná sáré náà ni màá máa kà ìyẹn náà sí lára rẹ̀ ẹlùmí sọ pé ayatul kùrùsí yìí ni ìrárá ẹlùmí náà táyà ni rárá tàṣà ó dúró rí ìrún láti ń kà táyà ọmọ ṣe o ah, ẹjá bọ́ọ̀lẹ̀ ń bí kí níta jókòó sí yìí ó tó gẹ́ ẹ̀ níjọ́ ilẹ̀ tó fẹ́ jẹ́ kójú ti bí dé àbáyà dáadáa lẹ̀ ọlọ́run bá bínú sànábí lòdì sí sallallahu ìròyìn ọlọ́run là ń gbọ́ yìí olówà nínú sọ́lọ́tò lè kílà. àbísọ́kọ̀lù àlè hàtàm mìíràn àrídì hóm yóò ṣírò. ọlọ́run náà àbáwọn ẹlòmíín tún mú nǹkan míì tí wọ́n ń pè lọ́lọ́run lẹ́yìn wọn ọlọ́run ba lórí ilẹ̀ yìí. hóm yóò ṣírò. àti wọ́n rò pé táwọn tó ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ba yìí ṣó lè jí wọn dìde tí wọ́n bá kú ni. mìíràn àrídì hóm yóò ọlọ́run ọba yìí táwọn kan lè wú wọn dìde kí wọ́n ní kán wá jáde sáyé kán máa wá ṣẹ̀ padà. wọ́n lè dákọ̀bù alihata minal haridi hum yunshirun. díẹ̀ ìwọ náà ṣáà àwọn bàbá bàbá rẹ̀ tí wọ́n ti lọ ìyá rẹ̀ tó ti lọ ìgbà tọ́lọ́run tó lẹ̀mí ẹ gbà lára wọn tó lẹ̀mí lára wọn tó gbà àwọn tẹ́ gbójúlé tẹ́ ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ṣé wọ́n lè jẹ́ padà táwọn kan lára. Allah wo bó kú yẹ ṣe dùn ẹ tó ń jọ sí yẹ ẹ kú ó dá sí bàbá ẹ náà oníyàn tí ẹ wá fi bẹ́ẹ̀ dùn àwọn ti dàgbà wójọ́ tó mọ̀ ẹ kú wójọ́ tàbúrò ẹ kú wo ṣe rí lára bó ṣe gbòdì lára ohun tó ń wárí fún tó ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ṣó lè jí Àmì ìtàkọ́dù. Wòye owó tó ti ná lórí tó ló fi ń sí. Wòye wàhálà tó ti ṣe. Kò lè tẹ́ mi padà sí lára. Ọba tó lẹ̀ ní ẹ̀ ló gbà. Òun tí wọ́n ń sìn yẹn ò lè fúnlẹ̀ mi padà. Mi ìtàkọ́dù. Torí ń sọ fún ẹ, ó ń pè lákàyè ní àti ẹ padà sí pé má sọnù ọ. Lìngàtà mínà lẹ́ لو كان فيهما آلهة إلا الله làfàṣàdàtà. ẹ wá gbọ́ ọ̀rọ̀ ńlá mi tọ́lọ́ tó sọ fún ìmì àti ẹ nínú sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tó máa ń bí àlọ́. kánà fi yìí máa alihatun ìlànà làfàṣàdàtà. ọlọ́run ọba ní tó bá jẹ́ pé ọlọ́run ọba mi tó ń bẹ lẹ́yìn wọn ọlọ́run kan ṣoṣo yìí ni ká ní pé kálọ́lọ́run mi tó ń bẹ pẹ̀lú òun ọlọ́run táwọn wá pé méjì ni fíhìmá. Ní sánmà náà bí nílẹ̀ ni. Àlìhà tó ní ìlàlọ́hùn láfàsádàtà. Ọlọ́ni láfàsádàtà àti sánmà o àti ilẹ̀ o méjèèjì ìbá ti dàrú ìbá ti bàjẹ́ wàhálà bá ti ṣẹlẹ̀ torípa àwọn ọlọ́run yóò ní gbà fúnra wọn ọ̀gá méjì kì í gbà fúnra wọn. kò máa ń rọgbọ kódà tó jẹ́ ètò táyé ètò táyé lọ́pọ̀lọpọ̀ àwọn físìsì míì gan director àti deputy eh, eh, director lásán wọ́n máa mọ̀ọ́mọ̀ kọlùra wọn director àti ps wọ́n máa mọ̀ọ́mọ̀ kọlùra wọn ẹ máa wòrán commissioner commissioner of ẹlòmíyà fún ẹ má jà dárúkọ ẹlòmíyà máa sọ pé kí náà ṣe fún wọn education kí náà ṣe fún wọn ní kinní kan òun àti ps ibẹ̀ ọ̀rọ̀ wọn máa mọ̀ọ́mọ̀ wọn máa kọlùra wọn gbà mí ẹlòmíkẹ̀rẹ̀ rí political appointments ló ń fi wà ń bẹ̀ ẹlòmí kẹrẹrẹ òun ṣe lòun ó ráìsì lébẹ̀ ni pẹ̀lú ẹ̀ náà kọ́dà ẹlòmí ò qualification tó tó ń túmọ̀ wípé ó lè di àga tí wọ́n fi síyẹn ó lè di bẹ̀mú dáadáa ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ kò nígbà fún àwọn tí wọ́n tún mọ̀ jù. lọ́kànà ayé lásán nìyẹn tọ́kọ̀ fìyàn ṣojú àwọn ibìkan ibìkan ibìkan lásán nìyẹn o. làfásádàtà. sọ pé ẹni tó fẹ́ darí ayé àtọ̀run wa pé méjì. làfásádàtà. ọlọ́run tó bá fi lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pẹ́rẹ́. làfásádàtà. wọ́n ní gbogbo ẹ̀ pátá máa dàrú ni o. làfásádàtà. سبحان الله رب العرش عما يصفون. wọ́n ti wọ́n sọ àtúndẹ̀ fúnikàlùkù lẹ̀ fúnikàlùkù ṣètò bá ọlọ́run wo ni mi wá fẹ́ pè ọlọ́run wo ni wọ́n fẹ́ pè. aláàlíláyé dínú lè kọ́ọ̀lì. ọlọ́run nítorí bẹ́ẹ̀ alá tẹ́kí kò gbọ́ o. ìláyé dínú lè kọ́ọ̀lì. ọlọ́run ọlọ́run bá lòun ní ẹ̀sìn tó pure tó clean tó mọ́ tó ní. ọ̀lẹ́dínà tàkọ́tù mi ìdò ní kí àwùlíyá àmà náà àbòdò hàn ilà ní kọ́rẹ́bù náà ilà lọ ìzòlèfà. Ìwárí táwọn èèyàn tún pè lẹ́yìn ọlọ́run. Àwọn tí wọ́n ń pè wọ́n tí wọ́n ń wọ́n gan pàápàá náà mọ̀ pé náà kì í Àwọn náà mọ̀ àwọn kan yẹn bá sánmọ̀ ńlẹ̀ ni. Wọ́n mọ̀ pé àwọn kan yẹn bá ilẹ̀ ni. Àwọn náà mọ̀ kan yẹn bá kójú àwọn pàápàá fúnra ara tí wọ́n ń sìn wọ́n náà mọ̀ yìí àwọn kan ni àwọn kan ni wọ́n dá wọn síbẹ̀ àwọn kan ni wọ́n kọ́lé fún wọn síbi tí wọ́n wà àwọn kan ni wọ́n bí i tí wọ́n bí nínú wa wọ́n mọ̀ yìí gbogbo nǹkan yẹn hàn kì ṣọlọ́ ṣùgbọ́n náà fi ń sìn wọ́n ti torí kọ́ àwọn fẹ́ fi wọ́n ṣe alágàtà ìntàmídárì náà fẹ́ fi wọ́n ṣe láàrin àwọn àtọ́lọ́run ọlọ́run wá náà ní díẹ̀. Inna Allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun. ọlọ́run ní gbogbo ń tẹ̀ ń ṣe yẹn tá ń pè yín tẹ́ gbọ́ táwọn àfáà ń ṣe wà sí fún yín tẹ́ kọ̀ tẹ́ takú tẹ́ kọ̀ wọ́n tó bá láre kí á mọ̀ wọn á gbé ìdájọ́ kalẹ̀ lé lórí. nàlọ́ngàlà ayọ́gàdì imán huwa kẹ́ẹ̀dìbọn kẹfà. ọlọ́njọ́ iná àti ẹ ọlọ́màjà gbọ́nrí kúrò níbi òdodo. ọlọ́màjà létí kunkun. ọlọ́màṣọ́ ni aláìgbọràn. nàlọ́ngàlà ayọ́gàdì imán huwa kẹ́ẹ̀dìbọn kẹfà kafar. ọlọ́run gbogbo ẹni tó bá ti jẹ́ òpùrọ́ onírọ́ aláìmoore ó náà náà ní fi rú wọn mọ̀ná àti pé yọ́nàdì ìmọ̀lẹ́hó akẹ́ bíbọ̀ ń kàfà ó bẹ́ mọ ọlọ́run tó wá sìn láyé o mo tún mọ ọlọ́run ọba ẹ̀ o ẹnìkan ṣọlọ ọlọ́run wà bí kò lè jẹ́ ìlàwó àyàtò ẹnìkan náà lẹni tá gbọ́dọ̀ máa sìn lágbọ́dọ̀ máa pé o bí kò lè jẹ́ ìlàwó àyàtò gbogbo ń tọ́ ń wò pé iṣẹ́ ọlọ́run náà lọ́lọ́run yẹn ṣá òun náà lọ́lọ́run o wà bí kò lè ìlà wúwa ẹ̀dọ́. Nínú gbogbo tọ́lọ̀ ń dára títí mọ́ ọlọ́run pọ́lọ̀ lọ́lọ́run. Àdúlù àlá àná wà nídùn. Ìwọ náà ṣáàrí. Kò lè jẹ ìlà wúwa ẹ̀dọ́. Gbogbo ọ̀jẹ̀ lajú ta ló fún ẹ lójú tó la yìí. Láwo ayatọ́. Àmì ni pé ọlọ́run ló da ẹ̀. Òbí kò lè jẹ ìlà wúwa ẹ̀dọ́. Èsì tó fi ń gbára ẹni tó fún ẹ lọ́lọ́run, ìyẹn náà fi túmọ̀ sí pé ọlọ́run ló da ẹ̀. Ìlà wúwa ẹ̀dọ́. Ojú gbogbo oríkèéríkèé ara wọ́n náà kàn rí fóun lanu ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ń jáde. ikú lè ṣe ìlàwó ayàtọ̀. àmì kan ni tó fi ń túmọ̀ pé ọlọ́run lọ́lọ́run tó dá yìí. lẹ́yìn àlá anago àhìdọ́. gbogbo lẹ́yìn wọ́n náà gbogbo tó ń wò láyé yìí sọ́mọ̀ tó dúró lókè yìí àti ilẹ̀ tá a ní lórí ẹ̀ yìí. ọ̀sán àtòru àyà ni. gbogbo nǹkan yẹn náà ń sí pé ìkan lọ́lọ́run ni. gbogbo tó yẹ pé gbogbo ìyọba ṣe pọ̀ tó láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni tọ́lọ̀ ń dá sí wa lára tó fi táàfi yàtọ̀ síra wa kódà ohun tó ń jáde lẹ́nu wọn ò kò dọ́gba oríṣiríṣi nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ èékánná wa tó bá gbé àtẹ́wọ́ tiẹ̀ sílẹ̀ tó ń wo tí وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Yamin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú wọ́n ń fọ́ní àwọn ẹja bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dọ̀kítọ̀rọ̀ wa òun náà ní o oh eight o oh thirty five seventy five fourteen sixty six facebook page wa ní Da'watul Haqq Lẹ́mẹ̀ Abẹ́òkúta.